mo kì í káàbọ̀ sí àjà àbàlẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá látàrí bí ọ̀pọ̀ àwọn ènìyàn ti tẹ́wọ́ gba orin àṣàkẹ́ àti tiwa sábẹ́jì tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi síta ní àná òde yìí èyí tí wọ́n pe àkórí rẹ̀ ní loaded ó ti jẹ́ kí ọ̀pọ̀ àwọn ènìyàn tún tẹ̀lé àṣàkẹ́ lórí ayélujára sí àti wípé lórí ìtàkùn YouTube orin ọ̀hún ti ní tó mílíọ̀nù méjì àwọn olùwòran ó sì ti jẹ́ kí orúkọ rẹ̀ tún máa gbajúgbajà Túndé Edna ti sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé Àṣàkẹ́ ló ní àsìkò pọ̀pọ̀n ṣìnṣìn ọdún ní oṣù kejìlá Túndé Edna ti ṣàlàyé eléyìí pẹ̀lú fọ́nrán fídíò loaded. ẹ̀wù díẹ̀ nínú ẹ̀. Them never see nothing, they go see something. When I enter for the club, it go turn big thing. No dikele for my hood, they won't touch my thing. Kilo day won't back by me, I want lakoba. Supreme, Musagushi down till you routine. Even your commando and your Bruce Lee. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án, ìlúmọ̀ọ́ká DJ Kupi òun ló ti fi fọ́nrán fídíò kan ṣàlàyé bí ó ti fi orin kí bàbá rẹ̀ lásìkò ayẹyẹ ọjọ́ ìbí bàbá náà. DJ Kupi ló kọ eléyìí sórí ayélujára rẹ̀ wípé Ọlọ́run fúnra rẹ̀ ló bá òun sọ̀rọ̀ láti forin kí bàbá òun pé bí ó tilẹ̀ jẹ́ wípé òun kò ní òun síbẹ̀ òun yóò gbìyànjú nítorí pé ó jẹ́ ọ̀nà tó tọ́ láti fi èrò ọkàn ẹni hàn ẹ gbọ́ díẹ̀ nínú orin tó kọ. As my heart feel lonely and long for heaven and home. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ aya ìlúmọ̀ọ́ká dẹ́rìn-pọ̀ṣónú bọ́ọ̀vì ìyẹn Chris Asimoyin òun ló ti fi ìdùnnú rẹ̀ hàn lórí ayélujára wípé ẹ̀bùn pàtàkì tí ọkọ òun fóun òun ní òmìnira láti máa jẹ́ orúkọ bàbá òun lọ tí ó sì tún ṣe àtìlẹ́yìn fún òun nínú gbogbo tóun ṣe Asimoye ló sọ ọ̀rọ̀ yìí wípé ọkọ òun bọ́ọ̀vì ló béèrè lọ́wọ́ òun wípé kí ló ṣẹlẹ̀ pé ṣé nítorí ìgbéyàwó lòun ṣe fẹ́ fi orúkọ bàbá òun sílẹ̀ tóun sì fẹ́ gbàgbé irú ẹni tí òun jẹ́ jẹ́ léyìí tó sì ṣe àtìlẹ́yìn tó lọ́rìn fún òun láti máa jẹ́ orúkọ bàbá tó bí òun lọ́mọ lọ wípé ó jẹ́ ẹ̀bùn pàtàkì tí òun kò lè gbàgbé arábìnrin yìí ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe àlàyé eléyìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà olórin ẹ̀mí ni aláyọ̀ melody singer ó ló ti ń gba àwọn ènìyàn nímọ̀ràn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń sọ̀rọ̀ fún ni kò jẹ́ kí ògo àti májẹ̀mú ọlọ́run kó ṣẹ nínú ayé wọn wípé ọ̀pọ̀ àwọn etí ló wà àti ọkàn tí wọn kì í fẹ́ kí ire kó wá sí ọ̀dọ̀ ọ̀dọ̀ ẹni tó sì jẹ́ wípé àwọn gan ni a mú gẹ́gẹ́ bí ọ̀rẹ́ àti aláfọ̀rọ̀lọ̀ nítorí náà pé kí gbogbo àwọn ènìyàn pa ẹnu wọn mọ́ kí wọ́n yéé fi gbogbo ohun tí olódùmarè fẹ́ ṣe fún wọn sí ìta gbangba nítorí náà ni kò ṣeé ṣe aláyọ̀ melody singer ló lo ìtàkùn tiktok rẹ̀ láti fi ṣàlàyé eléyìí ẹ gbọ́ díẹ̀ níbẹ̀. gbogbo nǹkan rere tó wù ẹ́ láti ṣe yẹn kò ń ṣe pé kò ṣeé ṣe ṣùgbọ́n gbogbo etí kọ́ ló máa ń gbọ́ ògo èèyàn nǹkan tí ò jẹ́ káwọn oore tó fetí gbọ́ tí ò jẹ́ kó tó ẹ lọ́wọ́ ni pé tó bá ti ń gbé kọ̀lẹ̀ o máa ń fi sí spíkà àwọn kan wà ẹjọ́ tó bá ti gbọ́ ògùn ẹ tó ń bọ̀ ni ò jẹ́ kó gùn ẹ tẹ̀ ẹ lọ́wọ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúgbajà olórin ẹ̀mí tọ́pẹ́ àlàbí ló ti ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọlọ́run fún àṣeyọrí iṣẹ́ ìránṣẹ́ eléyìí tí wọ́n lọ ṣe ní orílẹ̀-èdè benin republic pàápàá nílùú kútọ́nù ló sọ wípé ó jẹ́ ohun tó dùn móhun nínú púpọ̀ bí olúwa ti gba iṣẹ́ náà ṣe àti àwọn ọkàn tí ó yí padà tí wọ́n sì padà sí ọ̀dọ̀ ẹlẹ́dà wọn ó sọ eléyìí lórí ìtàkùn ayélujára instagram rẹ̀ bí ó ti ń fi ọpẹ́ díẹ̀ nínú fọ́nrán ọ̀hún. hallelujah ni wọ́n máa kọ́. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká òṣèré Yul Edochie òun ló ti fi irúfẹ́ ìfẹ́ tó máa ń rí gbà lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ nígbà tí ó bá bọ́ síta gbangba hàn lórí ayélujára rẹ̀ Yul Edochie ló fi fọ́nrán fídíò kan bí ó ti ń bọ́lẹ̀ nínú ọkọ̀ tó sì rí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n ń wá sí ìdí ọkọ̀ náà láti wá ya àwòrán pẹ̀lú rẹ̀ àti lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe àlàyé eléyìí wípé ìfẹ́ tó lọ́rìn òun ni òun máa ń rí gbà ní gbogbo ìgbà fọ́nrán òun bó ti lọ. Thank <laughs> you. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà olórin T-Blaze olóòtú ń fi ìtàkùn ayélujára rẹ̀ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ olúwa pé ọlọ́run pèsè ilégbèé fún òun àti ọkọ̀ tuntun lọ́jọ́ kan náà ó ń dúpẹ́ púpọ̀ pẹ̀lú àwòrán eléyìí tó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé bí ẹrú bá mọ̀nú rò àmọ̀pẹ́dá bí ọmọkùnrin ọ̀hún ti ń dúpẹ́ lọ́wọ́ olúwa bẹ́ẹ̀ náà ni kò ṣàìrántí láti kí gbajúgbajà olórin nì Ọlámídé Bàdóò fún iṣẹ́ takuntakun tó ṣe láti gbé òun sókè ó sọ wípé ó òun kò ní gbàgbé rẹ̀ ní ilé ayé òun tí Blaze ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń kí wípé ó kú oríire ilé eléyìí tí Olódùmarè jogún fún àti ọkọ̀ tuntun tó ti ẹ̀ṣẹ̀ rà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ààrẹ orílẹ̀-èdè Tanzania ti fún apẹja eléyìí tí ó dóòlà ẹ̀mí àwọn èrò eléyìí tí wọ́n jẹ́ ti ọkọ̀ bàálù tí ó já sínú omi ní orílẹ̀-èdè náà fọ̀ràn fídíò ọmọkùnrin ọ̀hún ló gba orí ayélujára kan bí ààrẹ ti mọrírì rẹ̀ tó sì fi sínú iléeṣẹ́ panápaná ní orílẹ̀-èdè náà kódà ó fi sí ipò tó dára pẹ̀lú owó tó nítumọ̀ wípé iṣẹ́ takuntakun ni ọmọkùnrin apẹja ọ̀hún ṣe láti dóòlà ẹ̀mí ogún ènìyàn nínú ọkọ̀ bàálù eléyìí tí ó já sínú omi ní orílẹ̀-èdè Tanzania ẹ wù díẹ̀ nínú fọ́nrán náà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì Tiwa Savage ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń rín ẹ̀rín àárín tàkìtì fún lórí ayélujára látàrí fídíò kan tí ó fi síbẹ̀ eléyìí tó jẹ́ ọmọkùnrin kan tó ń ṣe àwàdà tó sì fi Tiwa Savage ṣe àpẹẹrẹ àdúrà wípé Tiwa Savage ń bẹ nínú iṣẹ́ àmúlùdùn ògo rẹ̀ kò sì wọlẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti dìde ṣùgbọ́n tí orúkọ wọn ti parẹ́ kódà pẹ̀lú gbogbo àṣìṣe ọlọ́kan òjọ̀kan àti bí fọ́nrán fídíò ìhòòhò rẹ̀ ti gba orí ayélujára kan síbẹ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run kò fi ọmọbìnrin ọ̀hún sílẹ̀ Tiwa Tiwa Savage òun ló fi fọ́nrán fídíò bí ọmọkùnrin ọ̀hún ti ń ṣe àlàyé ọlọ́kanòjọ̀kan nípa rẹ̀ orí ayélujára ẹ̀tọ́ díẹ̀ wò níbẹ̀. tọmọ fifteen years bá jáde ló bá jóbìnrin tó ń kọrin tó bá da wọn ní kàfíwé Tiwa Savage tọmọ twenty five ló bá jáde tó bá da wọn ní kàfíwé Tiwa Savage ògo ah, ògo àní ògo gbogbo wọn bá ṣe ń fi wé Tiwa Savage yẹn sọpọ̀ ti lọ àní sọpọ̀ ti lọ wọ́n ti lọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlú mọ̀ọ́ká oníjó ni Jemina òun náà ti sọ bí òun àti ọkọ rẹ̀ ti ń retí ọmọ tuntun obìnrin yìí ló lo ìtàkùn ayélujára rẹ̀ fi ṣe àlàyé bí ó ti pàdé ọkọ náà ní ọdún two thousand and ten tó sì jẹ́ ohun rere tí olódùmarè ṣe fún un fún ayọ̀ tí kò lópin jemina òun ló sọ ọ̀rọ̀ yìí bí ó ti fi fọ́nrán fídíò kan sí orí ìtàkùn ayélujára rẹ̀ èyí tó òun àti ọkọ rẹ̀ ṣe láti sọ fún àwọn ènìyàn wípé àwọn ti ń retí èso láti ọ̀dọ̀ olódùmarè ẹ díẹ̀ nínú ẹ̀. I don't gotta talk, the Lord defends me. I watched them all fall for going against me. Cause me and all my angels shot the devil up. While you was trying to pull me down, I leveled up. Kò ní jù báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlúdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí. Ṣùgbọ́n ká tó máa lọ, ẹ jẹ́ kí a máa rántí wípé má ṣe kọminú lórí ohun tí o bá ń là kọjá nítorí wípé kò sí ìpèníjà kò sí ògo bí ògo bá ti tó ó ní ìpèníjà ń rí nítorí náà faradà tẹ̀síwájú adùn ni yóò gbẹ̀yìn wúrò tí tó fi máa di ọ̀la ọ̀hún tá a máa fi ire àti àánú pàdé lórí ọ̀tún àjẹ́ àbalẹ̀ ó dàbọ̀.